ẹ̀ǹdẹ̀ wẹ́ wá gbẹbọ ìgúǹde kọ́ wá gbẹbọ àkàlàṣe kọ́ wá gbẹbọ tẹ̀tẹ̀rẹ́ oríro ẹ̀ǹdẹ̀ wá gbẹbọ nítorí pípé mo gbìn ẹ̀là ni mo bù yági kàkà mo jílé ni mo fi gbá idẹ mo fi rẹrù wọ̀lú àjíjẹ ìyọ̀wó ògùn mo ti pín tapá fún apá mo pín ti ta fún ta mo ti pín fọ́hàn tẹ̀tẹ̀ burú àwọn ọmọ lójú ìfẹ́ ìgbọ́ wọn sunkún òde ọ̀tá gbọ́ wọn yakisálẹ̀ ògùn agbọ́gbọ́n wọn ò lè pọnmi gòkè odò adífá fún ọ lóde ọ̀kan náà àbùfá wọn mi ọ̀yìn àdígbèkì wọ̀bí ẹ̀wù igbó ní kéré kó mọ̀ ní ẹni ni àjẹun ní jìbìtì kó di sílẹ̀. Number ọkọ to get to sí i ná. Ah, but àwọn nẹ́tíwọ̀kì máa ń fọ́ ní ìgbà mi. ẹ tó bá. alpha try ṣé ó ti lọ. ó lọ You sọ. Hmm. ìlú ìdísùn mi kò sí iná kò sómi. kò tún sépo. Oh, ah, ìwọ náà ṣe èso wá ní kí nẹ́tíwọ̀kì lọ báwo ni nẹ́tíwọ̀kì ń ṣẹlẹ̀. ó dáa. ó tún try ó to try mo ti fẹ́ pé ọkọ mi ni bóyá tí wọ́n lè bá mi gbé kú òfin kan. òkè yẹn náà dẹ̀ ti mo ní mẹ́sẹ̀gì kan tó wà ìpàdé àmì fẹ́ẹ́ kọ́ pass across. hey not reach not reach him. Oh. ọ̀rọ̀ lè ti sún mi ọ̀rọ̀ èyí kì í lè ṣe báyìí. Ah! kí ni sọ fún yín fún ìwà ó pè mí kí n tó wá sọ́dọ̀ ẹ láàárọ̀ yìí ọ̀rẹ́ fún mi kó ní àjọ máa dé. owó kan sẹ́yìn máa fọ́ ni. máa pè é tí máa jẹ́ ìsáré máa pè é tí máa padà sí. wàá kọ̀ dédé ṣàtúnṣe ah. ìgbà plan. ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ó ṣèjì ẹ̀ dé tí ẹ wá ń gba bọ́ǹfìtà tẹ́ ń gba owó lọ́wọ́ mi ṣé ẹ̀yin ò mọ̀ pé ibi tẹ lọ́pọ̀ máa sọ fún yín pé kí èmi àjàyí má fẹ́ra ẹjọ́ ṣé ṣáde tẹ wá ní kó fẹ́ ṣọ́fún àìjù mi lọ ni ẹ màmá ẹ kí ni mo ṣe fún yín náà kí ni mo tiẹ̀ kí ni mo rà ń gbá yín kí ni mo ṣe fún yín. àjọkẹ́ dúró náà bá ń béèrè lọ́wọ́ rẹ̀ ṣé èmi ló kọ̀ọ̀kan wá fún ni ṣé mo gba nǹkan kan lọ́wọ́ ẹ̀ ni. ẹyin tí ọ̀tẹ̀ ẹ̀sẹ̀ pé bẹ́ẹ̀ nìyá àjàyí ẹyin nìyá Eh, wọ́n ní kádàrá ìwà àti àjàyí ò bára mu kí ló wá fẹ́ kí n ṣe. ẹ ń gbà tẹ ẹ mọ̀ bí ẹ kí ló dé tí mò ń gbà tí mò ń kó gbogbo nǹkan wá tẹ ń gbà lọ́wọ́ mi. ẹ bá ti má ẹ bá ti má wulẹ̀ gbà lọ́wọ́ mi ẹ bá ti má gbà lọ́wọ́ mi àbí ṣé àti tó ń rẹsẹ̀ náà ṣé wọ́n máa ní pé àwọn ò àwọn àwọn kan ló ń kó wọlé nígbà tí mò ń kó wá síbí yìí ẹ ó wá dì sí ẹ wá sẹ pé kádàrá èmi àti àjàyí pé kò bára wa mu ṣé ẹ̀yin ò mọ̀ ń gbà ẹ pé kádàrá wa ò bára wa. ẹ ṣe èèyàn gidi màá mú ẹlẹ́dàá mi tẹ̀ máa dá fún mi ẹlẹ́dàá tẹ̀mí á máa sùn bàbá. ẹ who does this who does this dama mọ̀nsí who does this àrùn eléyìí sọ̀rọ̀ kó n fine kó fine síbi kankan. kí á lè yùn ọ̀rọ̀ ni tẹ́tẹ̀ tẹ́tẹ̀ tẹ́tẹ̀ ṣé yóò fine tó wà nígbà yìí ọ̀dà sí ọkàn pupa yóò lásán kò fine no fine no beauty no. àjọkẹ́ gbọ́dọ̀ rẹ̀ ẹjọ́ ẹ ti pọ̀ jù o gbọ́ kan tó sọ sí mi ni. imagine that. ó lè mi gba bọ́ǹfìtà òun gbé míìkì mm, wá. ẹgbàá lóòótọ́ grandma mọ̀mísí mọ̀mísí ẹgbàá lóòótọ́ ẹgbàá bọ́ǹfìtà ẹgbàá mílíkì ebi ló pín yàrá yín bìbà ẹ sádàwọ̀ rí mú bẹ̀ tórótóró tẹ bá mú kulẹ̀ mọ́ ń pé fèmí ẹgbàá ẹgbàá mọ́mì mọ́mì wọ ẹgbàá. àjọkẹ́ ẹ̀yìn ilé tó wá sàn tó lèmi àtọmọ mi á rí ó ń fò lójú ọ̀run màá wọn màá jẹ́ kó mọ̀ wípé èmi nìyá àjàyí bá dé ìyẹ̀rẹ́ tí mo rẹ́ sí mo fi sùn ìyọ̀ láyé ìdí bọ̀bọ̀ ẹ̀rẹ̀ ló bá dé ìyọ̀ kẹsùn kẹsùn kẹsùn. ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí géètì ẹ ṣí géètì fún mi ẹ ṣí géètì fún mi orin kí ló wá ń dùn yín tẹ̀ ń kọrin bá. Ah, kíde ah, ah, màdàmú ìgbà ẹ máa wọlé ẹlẹjú wọlé níbẹ̀ ni ọmọ kú lọ́wọ́ ẹ tún máa bọ́ta bí mo ṣe ń ṣe ẹ̀ta tẹ́mẹ̀tì fún yín ẹ tún kóró ojú ṣe rí ọ̀gá ọ̀ọ́ lọ jìnnà.

ti ń gbàrọ̀ láti ta. ọ̀pọ̀ nǹkan tí ìyá ẹ sọ ni ìwọ tí ìyá ẹ ń dojú bọ́lé babaláwo kiri ẹsẹ̀ pé ẹsẹ̀ tèmi ò lè dá ẹ ẹsẹ̀ tèmi ò dá ẹ lè fẹ́ mi ṣèbí ìwọ mọ̀ ẹ pé ò lè fẹ́ mi nígbà tí ìwà tí ẹjọ́ wò sí tán mi. ìwà take it easy now tẹlẹ fún mi at least a minute or two kí ló sí àwọn ọmọ fún mi. kí ló fẹ́ sùn kí ló fẹ́ sọ kò sọ̀rọ̀ lẹ́nu. ọkọ̀ tó rí ni pé kátàlẹ́ mi mo ṣe láìkẹ́ bọ́tùmọ̀ you have to move on with your life má bínú ẹ. wọ́n ní pé kádàrá wa ò papọ̀. tí wọ́n lè to tó máa fẹ́ tọ́lẹ̀. ìwọ mọ̀ pé kádàrá wa ò papọ̀ nígbà tí èmi ń forí ṣe fọ́ọ̀mù ṣe fún yín nínú ilé yín bọ̀ jẹ́ kí n sọ kinní kan fún ẹ o tí wà á tìyí ẹ tẹ bá rí pé eégún lé yín lójú oorun èmi ni mo wà ń jẹun tẹ bá rí pé àwọn èèyàn fòṣọlẹ̀ wọ́n ń kú nínú ilé yín àti wà á tìyí ẹ èmi mo wà ń jẹun mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú yín ni. tí wàá fojú yín wọn máa kọ́kọ́ òkè mẹ́wàá ìjọ ọ̀rẹ́ mi kò jọ mẹ́ta. mo ní kẹ́ ọjọ́ kan pẹ̀lú ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn kọ́ ló bá mi sìn. nǹkan tó ń jó mi lábẹ́ aṣọ ìjọba ọ̀rọ̀ yẹn. ṣe sọ fún mi ah, nà. ọ̀rẹ́ mi kí ló ń ṣe ọ̀rẹ́ mi. dáhùn. ṣé mo pé mo sọ fún ẹ pa ọ̀rẹ́ mi kan tó ń jẹ́ Fọláṣadé. ẹ yà yà yà tó kú pa báyìí. ẹ tó kú tó pa tó kú pa. kí ló ah! ṣe kí ló ṣe sori ó ṣe nǹkan kan fún mi tó dùn mí ah, ó dùn mí ó ní nǹkan kan tí mi ì sọ fún ẹ nígbà tí mo sọ̀rọ̀ fún ẹ the last time mm-hmm. bẹ́ẹ̀ ni ṣorí nígbà tèmi àti ẹ wà ní secondary school ó ní bọ̀bọ̀ kan tí mo fẹ́ ń gbà yẹn Ajayi lórúkọ ẹ o eh. èmi ni mo kọ́kọ́ ń fẹ́ bọ̀bọ̀ yẹn mm-hmm. débi pé bọ̀bọ̀ yẹn gbogbo ló jàbá lébi láìfọ ọkùnrin mà nìyẹn ọ̀rẹ́ mi hmm. láìfọ ọkùnrin ni hmm. ọ̀rẹ́ mi má sunkún wọn wá sunkún. àmọ́ sunkún ṣùgbọ́n mo kọ́ tó wá ṣẹlẹ̀ ń bẹ̀ nígbà tí mo travel the last time tí mo travel yẹn. Hmm bí mo ṣe máa gbọ́ ní ẹ̀kọ́ ní Fọláṣadé àtàjà ìfẹ́ra. ẹ ọ̀rẹ́ ẹ̀ pupa yẹn. Ah, ah! ó dùn mí ó ah! dùn mí ó dùn mí ó dùn mí so ọ̀rọ̀ àwọn méjèèjì mi ìmọ̀ kan tí mo fẹ́ ṣe sí. ọ̀rẹ́ mi máa sọ kókó oh, oh, tó ẹ pé nǹkan tó eh? mi àti ẹ ríra ni èmi àti ẹ àtàbí kó o pè mí ilé ìkéré nǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣé ọmọ Badagry. bẹ́ẹ̀ni Badagry ọmọ Badagry. ṣé o tó wá sí ilé Badagry gbàgà báyìí gbọ́kàdà ta ló láyé wọn ló béèrè bàbá Fálékè kò pé méjì ìlú yẹn o bàbá yẹn ga ó dúdú báyìí sórí ọ̀rẹ́ ti dayọ̀ rẹ́ mi ó wá dùn mí pé ọ̀tún la yẹn mò ń lọ bí kún àwọn ọkọ mi ń ṣe wẹ́ẹ̀dìn mi lè ráyè báyìí wọ lọ tó bá sàti débẹ̀ báyìí gbàm báyìí ọ̀rẹ́ ti dayọ̀. mo fẹ́ kọ́ ọ tún tún ọ̀rọ̀ rẹ rò lẹ́ẹ̀kan sí i nítorí àìbóódò ká tó máa kígbe òtútù gẹ́gẹ́ bí mo ṣe wí fún ọ nílé sọrí òkò tó o fẹ́ jù yìí òkò bànújẹ́ ni o òkò àwọn àjọ̀nú sì ni bọ́ ọ bá ilé jù ú àdánwò burúkú ti dé bá wọn sọ̀rọ̀ mbẹ́ àjànú burúkú ni ó máa lé wọn yóò bẹ̀rẹ̀ lórí aya tí èdè rí ọkọ kó tó wá pẹ̀kú sórí tiẹ̀ gangan kọ̀ lẹ́rọ̀ o. Ah, bàbá ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ̀yin àgbà náà lè pa á lòwe ẹni bẹ́ẹ̀ dìé bá dà mí lóògùn ka afọ lẹ́yìn. ẹ jẹ́ àfọ lẹ́yìn bàbá. ọ̀fẹ́ fọ lẹ́yìn ẹ̀yọ́ tán ń tọ́ ọ̀fẹ́ lórí o. àyágbà ń tàkàlà àyágbà ń toríro òréré awọ ayé ń ló dífá fún ayé ọ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ awọ àtàn ló dífá fún àtàn. ọ̀sọ̀ bí ó kù. bàbá ṣéwájú ni ṣé síwájú ni àbí sẹ́yìn bàbá. jù sẹ́yìn ọ̀dẹ̀ iwájú la ó jù sí. ọ̀gá ẹ̀dá ẹni tọ́ba náà dá ẹlẹ́rù ti gbé wa o. ọ̀gá. ẹ ṣe bàbá. àní kò má ṣe pé mọ̀ ẹ́ pé ti pọ̀ jù náà ah, kí ló fẹ́ẹ́ gbàgbé ìpè tó ń ṣe látàárọ̀. ẹ gbọ́n kú tó bá ti pè mí lọ́wọ́ mi títí pé jí ọ̀rẹ́ àjà ìbálẹ kẹgbẹ mi sọ̀rọ̀ kí ló dé ẹ wò mo ò tí ì o ìgbà tó máa bẹ̀ sí í ṣe ìpè yẹn ẹ wò ibi tó máa bà lára ìyá àjà yìí òun gan ó máa kọ ara ẹ̀ tálárọ̀ bá ní kó dáa fún ìyá àjà yìí àwọn tó ṣílẹ̀kùn ẹ̀ nìyí tó dẹ̀ sí máa kò ní jẹ́ kó dáa fún bẹ́ẹ̀ ni ìgbà tí ìyá àjà yìí mọ̀ pé ọmọ òun ò ní mi fẹ́ kí ló gba fifty thousand lọ́wọ́ mi fún lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo fún ìyá àjà yìí fifty thousand pọ́pẹ́ sígbà tó máa wí wọ́n ní mi ò mọ ara mu ẹ̀jọ̀ ẹ̀wò ṣára ilé aṣọ ilé ìṣára lẹ̀ ẹ́ wọ́n tún máa sọ lẹ́lẹ̀ kejì wọ́n ní pé ẹ tattoo wà lára tèmi tattoo is the fashion of the body yóò fi ṣe fashion ni ìyá ìyá yóò mú fashion. o precious kò tí mi àkàn sọ fún ẹ pé torí lọ́wọ́ yìí ajayi gan-an tí ẹ ti bá o tí ẹ ti ìjayé kan gbé ajayi báyìí látọ̀sùn sósì ní báyìí so ẹ pé tó ń ṣẹ́yẹn wà very careful because nǹkan mi bá tó lọ ṣàjàyí lọ́wọ́ yìí àwọn ilé ìmàrún bóyá wọn ló ń ṣe o wọn ló ń ṣàjàyí o. ó ń pẹ́ káyàjà yìí tó máa dà bọ́ọ̀ lọ ṣe bọ́ọ̀lù sí wọn afọ́jà ilé obìnrin ẹ ẹ wò ẹ má tètè má tètè sùn kankan rárá ṣé yóò ṣàkíyèsí sí owó ẹyọ tó wà lọ́wọ́ àjàyí because last time tí mo bèrè lọ́wọ́ ẹ pé owó ẹyọ tó wà lọ́wọ́ ẹ kí ló kí ló dé tó o tiẹ̀ lè kó o bọ́ orí lójú kan ayé Ajayi ló sọ ó sọ ó sọ f'Ajayi pé owó ẹyọ yóò gbọ́dọ̀ kúrò lọ́wọ́ ẹ ṣé o understand bébí ṣé wòó dà pé wọ́n fi kíní yẹn ṣe nǹkan s'Ajayi lára kó má lọ jẹ́ pé ibi igi ọlà ìyá Ajayi. owó ẹyọ ìyẹn ò kan àwa àárín Ajayi àti mọ sí ẹ̀dùn ní ẹjọ́ wa wọ́n jọ ọmọ tí wọ́n dì sí tí ò bá ti affect ìmọ̀ àti ẹ̀ àwọn affect wa ni so let's leave them àwọn Ajayi tó dẹ́ sọ inú ọ̀gbun ṣèyàn burúkú I keep repeating myself Ajayi is a good person so don't lọ long anything tó bá lè ṣe fún ẹ forgive forgive ọjà. àjàyí ti máa rí ṣé wàá ṣètìlú ṣe fún wa mo ṣe ìyẹn ṣe tìlú lọ ṣe fún wa ó ti yàwó ètí ìyẹn ti fi dáwọ wá. ọmọbìnrin ó ti yá pé àbúrò. mo wá kí n sá. yóò bẹ̀rẹ̀ rárá sá. yóò bẹ̀rẹ̀ kọ̀kọ̀ kọ̀kọ̀ ló máa ń lo owó ẹ̀rọ yẹn. nílẹ̀ babaláwo ni ògbó oníṣègùn ni àná náà wọ́n ti fi ìlà fún mi sí ilẹ̀ tìgbà àbúrò wa rù ó sì kì. Ọ̀gá ìdààmú mi dà. Ṣé o mọ́tò mi ṣe kábùkábù ni? wọ́n ẹ̀dùn lè mú ní ẹgbẹ́ mi ti máa lọ náà wọ́n ẹ̀dùn tàbí náà máa lọ máa lọ máa lọ máa lọ ti pẹ́ náà wà. òfìdí olúwa mi ó yẹ lẹ́nu sí wa. nínú kílẹ̀ kílẹ̀ kílẹ̀ kílẹ̀ kílẹ̀ kílẹ̀ kílẹ̀ kílẹ̀ gbójúlé lọ ṣé gbogbo èrè tó so mọ́wẹ̀ gbogbo èrè owó ẹ̀rọ tó lọ ṣàlẹ́ tí èkó tó so mọ́wẹ̀ ìwọ. ṣé ogún bàtí mo ní fi má fàbùrù mi ó dàgbà tẹ́ pé mo ń ṣe lé ní ìdádúró takò òtí ráyẹ̀sì òtí yúùsà gbogbo wa dọ̀bọ̀ màmá ẹ sọ pé èyí ò lè fábùrò tèmi wà lọ wá ṣáde mi nìkan fún ẹ. ẹsìn ìdílé fẹsẹ fún tọkọ fẹsẹ fún ìyá ẹ máa bá ẹ kọ ni. o ò lóògùn ó dàgbò aláyé o ò lóògùn tẹ̀lé mi kọ́ lóògùn tí kòkòrò ilé ilé ilé ilé ilé ifá gan dayọ̀ mọ́ ifá gan máa wù ifá gan mọ̀ ifá kọ́ àwọn gbọdọ̀ ní ìlú ẹ̀yìn wọ́n máa wọ́n ó dà máa lé ẹlẹ́rìí má jẹ́ kó gbà jẹ́ kí ẹ̀sìn ẹ̀kọ́ ṣẹlẹ̀ aláyé èmi àtẹ̀jẹ́ òde fún ẹbí yòó ó dà pé orí ẹ̀ tó ní pé kí sáré dà fún mi lórí àná ẹ̀sìn wọ̀n o bá bro mi o bá yà bro mi tẹ̀sí wọ́n ló fẹ́ fi wọ́n ti gbé sálẹ̀ pọ̀ fún ẹ abẹ́kọ̀ ìyẹn ló dùn mọ́ ẹ̀ o egun bá lé ẹ̀mí ni bóró bá lé ẹ̀mí tó bá yìnbọn fún ẹ̀mí ni ó dà tó bá dẹ̀ tẹ̀lú ẹ̀mí ni ìwọ wà wáyé kó yẹ pé ifá gan mojú o ifá gan ọ̀kan dédé ṣe wèlé o ifá gan mojú o pẹ̀lẹ́ kan dáyọ̀ mọ́ ok wà á rí. jẹ́ explain now gbogbo bàrò yẹn òye ni ò jẹ́ ká hypertension mú yàn òye la fi ń gbéra náà. adi adi abúgbò ẹ lọ́gà lálẹ́ àná yẹn mi ò bí kú ilé padà fọ́ sẹ́ lọ́wọ́ wọ́n bí kú wọ́n bí rẹ. tó ti ń lọ báyìí tí mo rè tó ń fojú tẹ̀lé eh, eh, eh, oníbàárà ẹ̀ ń bọ́lẹ̀ wọ̀. tó o bá ti rí pé báyìí ni tó o bá lọ fojú bá lọ báyìí orúkọ tí ìyá àti bàbá ò sọ ẹ́ ìṣẹ́jú mélòó ni gbogbo àwọn èèyàn tó wà nílẹ̀ fi máa sọ bẹ́ẹ̀ tí tó bá ti rí pé ó ń bọ̀ báyìí ó ti ṣàìpẹ́ wà kàn position ojú ẹ̀ síbi tó fẹ́ land sí yẹn ni fúnra rẹ̀ ló máa kó ṣe ààrẹ wá sí. Ṣé ẹ rí aláàtì? I sent your fifty percent to you. Then why you threatening my life? Àjàyí Ògìdìolú. Ṣé wọ ni wọ́n ń pè lóní kànga àjẹkùn? Èmi ni mo send message sí ni mo threaten ẹ̀. Mi threaten ẹ̀. Ah, that is an understatement. Mi ò threaten ẹ̀ rárá. You see, that message is not a threat but a stark reality. A stark reality. Reality ni. And exactly what I'm going to do. Eh, fine o correct fifty percent lájọ agree but ṣé gbogbo àwọn miscellaneous expenses èmi náà àtàwọn ọ́fíìsì tí mo lọ ṣá gbogbo gbogbo. ọjọ́ ìjẹ́rú ìjẹ́rẹ́ báwo lẹ́nu kan tẹ́kọ̀ pàdé náà náà lọ́wọ́ ẹ̀gbẹ́ mọ́tò kọ́ káàkiri bẹ́ẹ̀ tí ìbí kọ́mọdé kọ́ sí ni. now to know sọ lójú ìṣẹ́kọ̀ fẹ́ o ti sọ fún àbí o ti sọ pé o rẹ̀ kó sínú mọ́tò mi tell him epo ilé ló ló ra sínú mọ́tò ẹ̀ẹ́dà ọ̀gbọ́n ló kó sínú mọ́tò yìí three thousand naira yes epo three thousand naira ṣé ìyẹn lè ṣe ògbọ́n rí three thousand naira ìwọ wá sọ pé dandandan kò dé fifty fifty fifty lọ́jọ́ máa ṣe owó it's done anywhere. let me i have given you fifty percent and there is nothing you can do about it. ṣẹ́gbọ́ let me tell you one thing èmi àjàyè òkìjì olú wọ́n lè ṣáwá mi wàá finish yín. yeah i will deal with you. that is very good. wọ́n ti sọ fún ẹ. yeah. ó mọ̀ pé mo ṣàwó very good mo ṣàwọ yes mo ṣe kíni mo ṣe àwọ ọlọ́run wà dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o so tó bá jẹ́ pé mi ò ṣàwọ yẹn náà bó ṣe máa wá tó kọ̀ọ̀ á máa molest mi tó máa rubbish mi nìyẹn let me tell you gentleman sórí àwọn tí mo ṣe yẹn òun náà ni màá fi pa ẹ́ i will personally kill you èmi ni mo sọ bẹ́ẹ̀ i will kill you and i repeat. i'm sorry I'll deal with this guy I'll deal with you just take care of this. Ade. Àjàyí Òkìkí ọdún wíìsì Àjàyí Òkìkí ọdún onígbò kí àti pọ̀ èmi èmi ni wọ́n tẹ́sí. Àjàyí Àjàyí ah, Àjàyí o. Oh.

wọ́n ṣe é dáadáa ẹni tó ti rí sùkú lọ́rùn wa àkókò dúró rè wọ́n bàbá náà tèmi kọ́ ẹ sọ. wọ́n á ńlá ní dojú ìyá rẹ̀ wọ́ ìrẹ́ ìkànnì sí dojú ìyá rẹ̀ wọ́ wẹ̀yẹ̀ ìbànújẹ́ tó burú jù ní kí wọ́n jẹ̀ tí wọ́n dojú ìyá rẹ̀ ọlọ́run aláfẹ́ wọ́n forí jóná kọ́ mọ́ bá ara rẹ̀ o ẹbí ó dàgbé òtí ìmọ̀ bó ṣe lọ pákéjì lòún wá ẹ àwọn bó lọ yìí sí wàá ti mọ̀ pé àbí january sùsù ó wà bẹ́ẹ̀ ó dúró rẹ̀ ẹ jẹ́ kí mọ̀ ọ́ ní oríṣi gbogbo onígbọ́nà mi lọ́sìn ọ̀nà tí kúrò ọ̀nà tó méjì wọ́n ní àtọ̀nà wọ́n kí àwọn sí mẹ́rin mẹ́rin ni torí òyìnbí yìí ni wá ọ̀tẹ́ mi ká ní ọ̀nà gbà kẹ̀kẹ́ fún mi àbíláfọ̀ ọ̀hún mi nà nígbà tó lóun kẹ̀kẹ́ ó ní ọmọ ẹ̀dẹ̀jà ó tó lọ́ máa jù ẹ̀gẹ̀dẹ̀ ṣẹ́ ló dọ̀ mẹ́ta lẹ́wà ọ̀tẹ́ mi ká ní ọ̀nà gbà kẹ̀kẹ́ fún mi àti àfọ̀rọ̀ kàkà ọ̀nà ọmọ nìbó nìbó ni ó ní èmi di ìbàlẹ̀ ó ó ní wí ó èmi di ìbàlẹ̀ ó èmi di ìbàlẹ̀ ó ó wá yìí lọ́rọ́ ajẹ́mújọ́ ọ̀dọ́ àwọn olùdílé yìí ọjọ́ ìdàgbà náà ò ní pé ìbọn yín ò lè jọ ó jọ ti. ẹ̀jẹ̀ ṣẹ́ olóòyà ìṣù ọ̀gbẹ̀dẹ̀ tó tó ìwọ̀mọ́ ọ̀ṣun ọ̀wárá olú òdòdó ìṣẹ́ kìbìnìkì omi ẹ̀rọ pẹ̀sẹ̀. àwọn èmi ni ọmọ olókùn Àjàyí Òkìkí olówó ẹyọ wúrà ọlọmọ àbẹ gbọ́ ọ káwé fún ni ká gbọ́ àwọ ilé alára ká sì sọ̀rọ̀ fún ni ká gbà àwọ ọ̀nà ìjẹrò ohun tí ẹ fojú rí àti èyí tẹ́ fetí gbọ́ ẹ ò gbọ́dọ̀ wí fẹ́nikẹ́ni ẹ ò sì gbọ́dọ̀ sọ dá àlàyé kan bí bẹ́ẹ̀ omi yóò ti ẹ̀yìn wọ̀ fún wèrè sí. ta ní nùdù fún ọdọ òjò. ẹgbẹ́ ìṣèbá tí ó mọ̀ pé èèyàn gbọ́dọ̀ máa dáná ìhun ara ẹ̀dùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan èmi jèrè èmi tuesday ọjọ́ ìṣẹ́gun èmi ìṣẹ́wọ̀n ogun kéékèèké kúrò láàyè mi. ọlọ́run ti bọ̀ ọ́ ṣe látẹ̀jọ́. ọlọ́ṣà ní ìyan. nílà tó sọ tó fẹ́ jẹun ní áfíríkà lọ́gbọ́n ẹ̀ẹ́dùn lówó ra gbogbo ẹbí gbogbo oṣù tó ń fún yóò tó wọ́ra kù. ayé wa. àwọn náà wọ́n fọ ọṣẹ. wo gẹ́gẹ́ bí aláṣẹ kí sí mi lónìí mo tún tẹ fún ọ. Ah. Mm, mm, mm, má gbé wa mo fi ọwọ́ nílẹ̀ bẹ́ẹ̀ má ṣe bá o gbọ́ bí mo ṣe wáyé nǹkan méjì kan ló máa ń dùn níjù ní ayé mi tí mo lè fara mi torí ẹ̀ bá mi jẹ mí yà níbi ń kọ́ ò fẹ́ràn rẹ̀ àlàǹfà níbi ọ̀dí pọ̀npọ̀n. ọ̀ láìkì yìí. ẹ kí ló kì í ẹgbọ́n ní ìgbẹ́ ìgbàdí ẹgbẹ́ ẹ ẹ ó dà ṣé ó ní o tó sọ yìí olómìnira ti àlàkù tí mo lá èmi kan sùn yẹn rí síbi ìgbà yìí wà ẹ̀mí ọlọ́run bá tọ̀ mí wá já kó o bomi rí kó o máa já sókè kó o sọ abẹ́ di àti bàbà aya rẹ wà láì máa bèrè táwa ló ń tọ̀ òun ẹ̀mí mímọ́ èmi kò mú ní tọ̀ òun ló bá gbé àwòrán rẹ dé ló jẹ́ kí sọ ìbọn yìí táwa ló ní tọ̀ òun ló ní wà. <laughs> Ah! ọlọ́run sì rà bá fún ń lọ sí iyò ó nífẹ̀ẹ́ gan ó náà ti ń wá láti ìjọ ìgbà wọn tí mò ń fi ìgbàrá sọ tí mò ń fojú sọ tí mò ń fẹ́ tí ò tẹ́ ẹ ṣe bí orí mi àtọ́ padà sọ. mo gbà fọ ọmọ ní aláàbò. báwa báwa ó padà ṣe. tipẹ́tipẹ́ kò gbà kí àdé má fẹ́ tí ò ní kankan lé ayé má bàa dà fún mi ṣé o rí ọ tó dárúkọ yìí àwọn èèyàn sínú kọ́mpáàdì èmi àti ẹ wá ṣé o rí bẹ́ẹ̀ ṣe wà yìí ní ìjẹun bí mo ṣáré bí mo ṣe tó nílá ka ìpín ìwà yìí ó wà nbẹ ó kún dáadáa èmi ni. ọ̀wá rẹ̀ lè sọ fún ọ rí pé ilẹ̀ ta ní ọwọ́ tí mo sọ fún ọ pé òkú kó lọ́pọ̀lọ́ ah. ó yẹ kán ti sọ fún o kò sí súrà rẹ kankan lára rẹ ta ni ìwọ ìwọ ìwọ àbẹ́lòmí sírù mi ẹgbẹ́ ń bìgò àgbo ń bírọ̀ láti bò síbi tó ò rí mi ni wọ́n mọ̀ àwọn dára ọdẹ ẹjọ́ lẹ́fùsì àbọ̀ sí lẹ́fùsì bẹ́ẹ̀ ni. iná má lè mi ìwọ má ló mi èmi lọ́sẹ̀ pé ó yàtọ̀ ó dà sórí bó ṣe wà yìí ní kọ́pàdì aago tèmi ló máa kọ́ adìyẹ kẹ́yìn nínú kọ́pàdì ẹ̀kẹ́rì ẹ̀wùsì ẹ̀wùsì ó ṣe é ó ṣe é adáradá ìwọ bọ́ọ̀lù obìnrin ṣe wà nìyẹn tó bá kọ́kọ́ tù síyàn báyìí a máa jàkọ́ bá yá a gbéra lẹ̀ gbàgbà. èmi ẹ gbà mí. hello. Ah. Fọláṣadé Fọláṣadé ó ti pẹ́ jù látọjọ́ yìí kí n má bínú ìgbà wo ló wá dà báyìí. wàdé ní July ó dáa kò burú. ànábì. ara ara rẹ ò tí ì sàn kò ì sàn ó rẹ o. ó ṣe wáyé ò dá mi lọ́rùn níbi kan mi níbi ìṣòwò yìí. ọmọ mm, ìwà ti ṣe ọ òun ti ṣe ọ màláyé ọ̀rẹ́ òye ra rẹ wọn pè tí mo lọ bá àwọn rọbẹta iléeṣẹ́ rọbẹta kan kó iṣẹ́ fún kó òkúnrin dáadáa káyé ẹ bàjẹ́ wọn lè ba àmọ ní ṣíńgà. ẹ ẹ tẹ́ fi gbogbo yẹn lẹ̀ ṣé o rò pé inú ilé yìí ó ń gbóná bíi oven búrẹ́dì ni àdá fún ẹ ti ya ọ̀gá ni màdàmú girama ṣé okòrò wọn gbé ìbàdàn ṣubú síbí ẹ pariwo ẹsẹ̀ mi ò ẹsẹ̀ mi ò àtijọ́ yẹn báyìí òṣà ti wọnú ilé yìí kò lè dédé kò lè jáde báyìí fi ṣe wọn. wo kí n mọ sàlàyé yá kí n mọ kó wà lárí pé mo yá nu èmi náà ti ń rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ mẹ́wàá ti ṣe wọ́n nu ilé yìí o mẹ́wàá ṣe wọ́n kódà bí mo ṣe ń wò yìí tí máa gbowó oṣù tó wò sí báyìí tẹ̀mí lọ́wọ́ pẹ́rẹ́ alẹ́lẹ́ ọgbàrí ni wà lọ nílé wa ṣe é síbò. irọ́ má gbé wa ṣé orí àjọmọ̀bẹ̀rẹ̀ wà àjọ máa mọ̀ parí ẹ̀ ní o gbọ́dọ̀ lọ. torí kèmí àtẹ́jọ gba sẹ́ńjọ kan náà ṣé kò rẹ̀ ọ̀sá ó rẹ̀ ọ̀ tí bá ti ń lọ kó o fà mí padà kó o ní mọ́ lọ lé wa. ọlọ wúlò ọlọ́mọ àbẹ̀kẹ́ jẹ́ kí n má bàa pa àjà yìí ló jẹ́ kó lọ fi owó ẹyọ sí lọ́wọ́ ó ti gbàgbé wípé káwé fún ni kọ́kọ́ ní ìṣàwọn ilé alára káwé fún ni kó gbà ní iyì ọmọ ènìyàn tí o bá kọ̀ tí o bá yọ owó ẹyọ tí ń bẹ lọ́wọ́ àjà ìgbó mo àrí ìjà mi kékeré ayé. àlájú ni ah, ẹ bọra burúkú ni mo tún rí lójú o. Eh, ah, tèmi bá mi o. Ajayi Ajayi Adókè Adókè tí mo lọ mọ òṣì tó gbà lọ torí ọmọ ẹ tí kò wá sí èèyàn kankan lórí. Ajayi òbí tí olú o Ajayi òbí tí olú o. Àjàyí Òbídólú o. explain fẹ́ mi ni o ó ti sún mi náà. kí ló ṣe jẹ́ pé gbogbo ọ̀rẹ́ agídí agídí agídí gbogbo nǹkan báyìí ló máa ń kókókókókó bí mo náà ṣe ń la lèmi náà ń la gbogbo ìdààmú àti wàhálà tó wà lẹ́ yìí bó ṣe ń ṣẹlẹ̀ sí ẹ ló ń ṣẹlẹ̀ sẹ́mi náà. ṣe bí àlẹ́ pé ayé yájà yájà yájà yẹn ẹ̀yin oṣù wà ọkọ̀ ṣe sí ẹni mo làgídí mo làgídí mo ń wẹ̀lẹ̀ ọjọ́ yìí kí n máa sùn lójú kí n máa rí ẹja àrọ̀ kéèyàn máa di àjọ̀nú adé sọ fún yín sí ẹlẹ́mọ̀ kọ́tà ìfẹ́ ṣe sí ẹmọ tẹ́fẹ́ ṣe sí ẹmọ ìwẹ̀ yẹsọ mọ́mọ́lá bí olóòṣà mo gbọ́rọ̀ sí lẹ́nu ẹ̀ẹ́dẹ́gbẹ̀sẹ̀ yín kúkú ọmọ tẹ́fẹ́ ṣe nísìnyí nǹkan mi ṣẹlẹ̀ ẹlẹ́mọ̀ tẹ́fẹ́ máa ṣe sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ẹmọ tẹ́fẹ́ máa rìn sí. mo ń gbìyànjú. adìyẹ mi náà gùn ìyẹn ni ò jẹ́ ṣé bébí náà ń tíra ìmọ̀ gbogbo nǹkan tí mo lè ṣe ipò wẹ̀ yọ ṣe adé sọ fún fún ẹni sọ fún kínní ẹyẹ kì í sọ fún yín ìyá àjà yìí ẹ wò gbogbo kọ́ ni mo gbà fún yín ilé mi nígbà fún yín tí wàá ti jáde káwọn ọ̀dọ́ máa ṣe sí ẹ mọ̀ kẹ́mi mọ́ ẹni bọ̀dì ju ẹ̀yin náà lọ tó dáná kì í ṣe gbòóṣe tí wàá ti wá àkọ́ṣe sí máa kókò nílé fún yín ẹ ní rí mi kò ṣe kókò sárùn kò sọ fún yín. ajá yìí ṣé tèmi ò wá bá mi báyìí. ní gbogbo ẹ ṣé tọdún eégún ẹ raṣọ raṣọ àkàrà kúrò kájọ wọ mò ń bọ̀ wálẹ̀ níṣẹ́ lọ́wọ́ ta ni o somebody lọ́tí wàá fún ẹlẹ́bà bìlì lẹ́ni ẹ̀ ní Sunday àdìtẹ́sí eléyìí bò ó. ẹ ti ṣèjì sí ìmọ̀ yìí nìyí bí ẹ̀gbọ́n yóò bà tẹ́lẹ̀ wọ́n ní àdìtẹ́ àwọn ìjọba tó ń sọ ìjọba ẹ sọ Yorùbá tẹ́ gbọ́. ìsàjà yìí ni sàjà. akẹ́ sọ Yorùbá tẹ́ ti ṣèjì sí ìmọ̀ yìí ni ọ̀dọ́dọ̀ àjàjà àjàjà àjàjà ẹ̀ ló kó. kí ló ṣẹlẹ̀? I'm asking about Jerry. Is that what? I said his boss, your boss. Ah, Abasi. Eh, eh. Ilé kejì la Abasi ń gbé. Ẹ máa bá aṣọ ológun kàní. Eh, Ilé kejì. Ẹ máa bá aṣọ ológun. Ṣọ̀gá yín wà nílé. Now you are talking. Ah, ah. Ẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni. Ẹsẹ̀ ìgbọ́n Yorùbá tẹ́lẹ̀ lẹ́ ń ṣe. Sílé. Ọ̀gbọ́n sílé. Ń bolo wa lọ, wọ́n travel. Wọ́n travel. Àjàyí, gẹ́gẹ́ bí ìyá ẹ̀, ìlérí tí mo ṣe fún ẹ ní alẹ́ àná mo ti múṣẹ́ o wọ́n júwe ọ̀dọ̀ bàbá Fálékè fún mi nígbà tí mo débẹ̀ bàbá bá gbé Ifá ṣánlẹ̀ bàbá bá ní pé kí n lọ mú ẹ wá pé ọmọ mi àfi tóun bá rí ẹ lòun tó máa sọ solution gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ilé wa tá a rojú tá a bá sùn wàhálà lójú ayé wàhálà gbogbo wàhálà pátápátá tó ń ṣẹlẹ̀ ó lẹ́yìn àfikún òun yẹn tóun àti ẹ bá jọ fi ojú kanra gbogbo ìṣòro wa ti dópin. àwọn náà gbé ìmọ̀ra wa àti bí ẹ̀gbọ́n Yorùbá ẹ máa ń gbọ́dọ̀ mẹ́tòlù tẹ́sì tẹ́sì tẹ́sì tẹ́sì tẹ́sì. nígbà tí ẹ mọ̀ pé ẹ̀gbọ́n Yorùbá tó yẹ kó wá ń da fítèfítè bọ̀lẹ̀. ọ̀gá wà nílé. Eh, eh, eh. orí nǹkan. ẹ̀wé ṣe rí. àtàròdì lójú ara rẹ̀ báyìí yóò ti rò pé òun ti fọ́n ìpa òun ti fọ́n ìkankan. ìyàrá irú eléyìí á pé ó mọ bọ́ ṣe ń mú gaàrí wọ́n dà gúrẹ́ gúrẹ́. sóbírì tó mi. ètò bá ètò bá wà wà wà wà kí ló wà á ti ṣe lẹ́nu gate láti kitchen. nígbà àgbàrò oyin náà kọ́lá ní wá bẹ̀ <laughs> yìí. <laughs> ẹ wá wá wá ah, láìsí. Eh, ó ṣì lọ tó fẹ́ pẹ́nu kò fi lẹ́nu. ẹ eh, ó dà. mo ti gbọ́ màá lọ. Ah, wà á lọ sọ́dọ̀ bàbá Fálékè a ò ṣí ọkọ mi àjẹ́ yóò gidi olú. màmá màmá fún wa mọ́ lóyún náà oníkọ̀gá àjíbọn ò ṣe obomi òṣù wẹ́dà. ta ni

Just wait. Ah, you can't. One my one, one, excuse or another. Nothing me. Nothing. All of us for business in mind. For possible. Oh, God bless. Eh, fi tẹ́sí ilẹ̀. Tẹ́sí sọ fún ẹ wípé òun ìṣiṣẹ́ bó ṣe ti pátápátá lọ fi ṣiṣẹ́. Jẹ́ kí tẹ́sí máa lọ. Tẹ́sí ìgbà tó ti decide oh, but kó bá wọn ṣiṣẹ́ mọ́. Ìwọ kúrò in one tiẹ̀. Ah, Tessie bá Your decision is the final. Ìgbà tó ti decide tó you know lọ. Máa lọ ìwọ nìkan láàrin gbogbo ọkùnrin jẹ́ kó wú pé kó lọ wá bísínẹ́sì tẹ̀síwájú fi dẹ́sì rẹ̀ lágbára ni ẹ jẹ́ kó mọ dẹ́sì lágbára yóò o. ọmọ tó débi bíi tó ń sùn. Sit my friend àlẹ́ kan wà pa pa pa. yóò lẹ́yìn ìbáwò ọmọ tó tó tó wà níbi bí tó sì jí àdé wọn ti jí àdé wọn ti ṣe ló ń ṣe tí ó rí bọ́ọ̀bù ìpìlì yóò nífẹ̀ẹ́ ni tẹ́sí àbíkílẹ̀ tí ń pè é. àbọrúbọ yóò bàbá. àbọ̀ yìnbọn ṣiṣẹ́ o ah. ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ wọ́n bọ́ bí kó ló ń ṣe jẹ́. ọmọ mi ká ní kí n mú àwọn náà. ọ̀rọ̀ wa tó sọ wá alátọ̀ sọ pé ńlá mo fẹ́ kẹ́ ẹ rí ìdí rẹ̀ kò sí ní ọ̀rẹ́ ọmọ rẹ̀ wá lónìí ni tó dà ní ọ̀kàrà gbogbo àjàgà tí yọ yín lẹ́nu jọ́tà bá pé kúlẹ̀ kú jẹ́ àjàkí mèkó lórí ìṣọ̀mọ́jẹ ó yá farahàn. ọ̀dẹ̀ ẹ lè rí nǹkan pẹ̀lú gbogbo jígí tó fi ojú ìná ọ̀rẹ́ ọ̀dẹ̀ rí ẹ ojú inú yín ti fọ́. ọ̀bọ̀ kọ ìrajú kọ ọjọ́ kìíní àwòrán òsì tí ń bẹ lójú rẹ. wọn náà fi rajú. ẹ ti máa ń lójú orin eléyìí. bí mo ṣe rí lójú ọ̀rọ̀ náà mo ti rí lójú orin. èmi náà rí èmi náà rí o. ẹ wá fara balẹ̀ ṣe òun ló ń yọ yín lẹ́nu. Ah. bàbá ó ní. ẹni tó ń yọ yín lẹ́nu ń lo àwọ̀ rẹ̀ ni ah. òun kọ́ gbẹ́gun bá dénú aṣọ àpòhùn dà ọ̀yà parada. Ah. mami ẹ tó mọ ẹjọ́ mi náà èmi ni èmi ni èmi ni èmi wá bẹ́ẹ̀ yẹn. ẹ ní sọ̀rọ̀. èmi ti bá mi ẹ ti pa mí lọ́mọ wọn lọ́jọ́ tó bá ti fojú kan kejì ẹ̀ fọ́jọ́ kejì ìlú náà máa kú. ìlú méjì wọ̀ lẹ́wọ́ pẹ̀lú. bàbá ibi tí mo lọ òun ló ti sọ fún mi ọ̀rọ̀ náà ṣe jẹ́ rí búra ọ̀la. yáàbí. bẹ́ẹ̀ni sá. mo ti ń wò ọ́ látọ̀ ọ̀kan tó ń dáwé tó sì ń sọ ebi ló dé. àwọn ọmọbìnrin. àwọn àbejì rẹ tó ń sàárẹ̀. tó mọ mi ní àná. wo mi àwọn ọmọ tó ń wò ó àwọn méjèèjì wọ́n jọ kọsẹ̀ jáyé wọn àwọn méjèèjì wọ́n jọ wálé ayé ṣùgbọ́n àwọn méjèèjì náà wọ́n jọ padà wọ́n kí n rẹ ọ̀bọ̀ àmọ̀ nǹkan tá a ṣe n ó fún ọ ní nǹkan kan sórí ibi tá a wà yìí ọ̀gẹ̀dẹ̀ ọbẹ̀ ó gbé sáré àwọn méjèèjì torí wọn kù kílẹ̀ tó mọ́ lónìí o aago kan òru wọn fàyè lẹ̀ tó bá ti wá lẹ́sẹ̀ tí mo ní kó o ṣe kó o gbọ́gẹ̀dẹ̀ sáàrin wọn ìwà fún ọ ní kinní kan ó fi sí wọn lọ ẹ tó bá wù ọ̀nà àwọn méjèèjì ó fi sí lọ́wọ́ iyùn ni ó yé o tó bá wá dijọ́ méje kó mú padà wá bá mi. ẹ̀yin tó láyé ìbà ìjọ abákọ̀ náà nà mọ́wọ́ òjò abájà tani tani lẹ́nu òjò lóró náà mú kí òjò lóró tọ̀ múlẹ̀ àbátálákẹ́ bá dábàá lórí sòkè gbà ọ̀yá dà. ẹ ṣe wò ẹ ṣe ẹ̀yin tó láyé ńgbà. kí ni bẹ lọ́wọ́ rẹ̀? aṣọ funfun àtọwọ́ ẹyọ ni bàbá. aṣọ funfun àtọwọ́ ẹyọ. ẹ kó o sọ mẹ́ni tó bá wù ọ́ lọ́wọ́ nù tó bá dijọ́ méje òní gbọ́rọ̀ mi o kó kó kó làárọ̀ bá di tí kó mú padà wá bá mi. ẹ ṣe bàbá ẹ ṣe bó ṣe jẹ́ mi. bàbá ẹ ṣe ṣe wá ìgbà tí olúwa padà lọ lọ́jọ́ keje nǹkan tí mo tún bá bọ̀ nìyí. ẹ ọmọ náà ń pè ọ́ bó ṣe yẹ kó ṣe náà ló ṣe wá wò tí wọ́n dá padà fún ọ̀rọ̀ sì wà lórí ẹ̀ tí wọ́n bọ̀ sọ gbà o kó ọ̀rọ̀ ọmọ o táyé ló dúró káyìndé ti lọ bí mo ṣe lọ èmi ní bẹ́ẹ̀ nù òròmọdé ẹ táwọn òdì òkè ọmọ ọmọ èké ni ọ láyé akẹ́kọ̀ọ́ jẹ́ àgbàlagbà rí òsì lọ́rùn gbèsè òsì tí ń lọ tí ń wọ̀n mọ̀ níbi tí mo dúró sí. wá wo ọ̀rọ̀ kan bẹ tí mo fẹ́ sọ fún ọ látòní lọ ọmọdé yìí ò gbọdọ̀ mọ̀ pé bìtì ní tó o sì mú lọ́wọ́ yìí tó o súnmọ́ lọ́wọ́ kò gbọdọ̀ já o ọjọ́ tó bá jálè kejì ọ̀nà wọn wa ọjọ́ kọjọ́ tó bá mọ̀ pé bèjì lòun ìjọ keje lè kejì rẹ̀ ó bẹ̀rẹ̀ sí wa mọ̀. ẹn tá a lè ṣe sí náà ni pé kọ́ ọgbọ́n tí mo bá sọ fún ọ ó dènà rere ó kú olùyìí tẹ́nìkankan ò fi ní mọ̀ àbẹ́nìkan ò lọ sọ fún ọmọ pé ìbejì ní látòní lọ àjàyí ògidì olú olówó ẹyọ ni àjàyí ògidì olú oníkànga àjíkan òbomi òṣùrù gbẹdà àbájáyí kọ́ lẹ́bi àjàyí ni ọmọ tó ti gbọ́ kò gbọ́dọ̀ já lọ́wọ́ rẹ o tó bá já ọ̀dọ̀ òun. ìdí nìyẹn tí mi fi sọ fún mi ìfẹ́ kó kú ni. wọ́n ti fi fìkọ́ báyìí pamọ́ fún mi mo ṣe tẹ̀yìn nínú tó. èmi ní òkú ọ̀. Eh, wo ìwọ parada ń tiẹ ah. ẹ ìwà fọkàn rẹ balẹ̀ ẹ̀yìn ibi ọ̀rọ̀ gbédè ọ̀rọ̀ bá kọlẹ̀ tó gòkè ibì kan wà táwọn àgbà tó máa ń gbé òní láyọ̀ èyí ò ní kú mọ́ mú ẹbọ kan fún ọ àmọ́ ọ̀sán gangan lọ́ọ́ gbé o. jẹ́ kó wọn máa rí létí ìgbìmọ̀ ìwọ máa rí létí. má lọ síbi ah. má lọ ẹ bá mi lé. Ah. bàbá bó ṣe mọ alẹ mọ mi. mi ò fi ọmọdé ní í ṣe. bá débẹ̀ ìwọ kí oríkì àwọn ìbejì ó ní kí ìsìnkú ọ̀run wá gbẹ̀bọ̀ bó bá ti gbà lọ́wọ́ rẹ̀ kò sí wàhálà mọ́ ẹ̀ ṣọgbọ́ ẹ̀yin aláwìroko ẹ̀yin aláwìrolo ẹ̀ǹdẹ̀wẹ́ wá gbẹ̀bọ̀ igúnde kọ́ wá gbẹ̀bọ̀ àkàlàǹde kọ́ wá gbẹ̀bọ̀ tẹ̀tẹ̀rẹ́ orí ìrògùn ẹ̀ǹdẹ́ ẹ wá gbẹ́bọ̀ nítorí pépé mo ẹ̀là ni mo bùyági kàkà mo jí lè ní mo fi gbá idẹ mo fi rẹrù wọ̀lú àjíjẹ yọ̀wọ́ ògùn mo ti pín tapá fún apá mo pín títa fún ta mo ti pín fáwọn tẹ̀tẹ̀ ń burú àwọn lójú ìfẹ́ igi gbọ́ wọn sunkún oje ọ̀tá gbọ́ wọn yagi sálẹ̀ odò agbọ̀gbọ́n wọn ò lè pọnmi gòkè odò adífá fún ọ lóde ọ̀wọ́nrán abù fáwọn ọmọ èèyàn ajígbégi wọ̀bí ẹ̀wù igbó ní kéré kó ní ní ni. ni, ni àjìn ò ní jìgì tí kò dìjọ mọ́mọ́ ẹlẹ́dàá àwọn òsì ọ̀lọ́. ọlọ́ọ̀rí ọ̀bọ̀ rí o kò sí wàhálà èmi ṣe tèmi o èyí tí mo ṣe lé ní kò gbọdọ̀ mú mi inú ìbí babaláwo kò fi ajá bọ ifá inú kì í bí adáhùn ṣe kó fi ẹlẹ́dẹ̀ tẹ òkú a kì í bínú ọmọ onílé àti iná bọlé ẹnìkan ọ̀bọ̀dọ̀ bínú àlámù kó ti iná bọ ẹsẹ̀ ògiri a kì í bínú alápàǹdẹ̀lẹ̀ ká ti iná bojú ológun ọ̀rọ̀ mi dàṣe gbé o ìlà wíríwírí lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá rẹ̀ ọ̀kan ni mo béèrè èjì ló wọlé tàn mí ó wọlé alákìsà ó sọlé alákìsà lónígbà aṣọ ọmọ kẹ́hìndé gbẹ̀gbọ́n èjì rẹ̀ ò rí la ìwọ ni mo wá bẹ́ẹ̀ ẹlẹ́dàá rẹ̀ mo wá bá rojọ́ ṣàánú mi jẹ́kẹ́bọ fún jẹ́kẹ́bọ gbà fìyèdénú kí sìnkú ọ̀run kó padà kò jẹ́ kí táyé ọmọ àgbélé ayé ṣàánú mi ṣàánú mi o jẹ́ kọ́ ọmọ kó gbẹ̀yìn mi jẹ́ kọ́ ọmọ kó sin mi ẹ ṣàánú mi o ẹ̀yin abiyamọ ayé ẹ ṣàánú mi o. dákun wúrọ̀ lọ́wọ́ àbẹ̀kẹ́ aláwọ̀ ló dífá fún ọ ó jẹ́ sọ fún ọ aláwọ̀ tí kò tẹ̀ nílé o kò lè sóòtò lè ṣe sí o pọ̀ mọ́kẹ́ndì wọ́n fi táyé sílẹ̀ kò máa gbádùn. dákun ṣàánú mi jẹ́ lọ́mọ láyé dákun èmi kọ́ èmi kọ́ wọ́n sọ fún mi ni. sọ fún àjàyí ògidì lọ́wọ́ ẹjọ́ kó bọ́wọ́ yé ọwọ́ rẹ̀ ọjọ́ méje lónìí mo bọ̀ àmú kò lè sóòtò yẹn kọ́ lè ṣe èmi kẹ́ndì mo kọ̀ láti bẹ̀bẹ̀ táyé àti wúrà ọ̀la wọ́ ẹ bọ́ rẹ̀ Yeah! Yeah! Yeah! èmi kẹ́hìndé ni mò ń gbé ẹ̀ babaláwo tẹ ránníṣẹ́ o ti tẹ́ oníṣègùn tẹ bèrè lọ́wọ́ ẹ̀ ojú ti tì wò ó ìwọ àti ìyá wa wúrà ńlá ọmọ àbẹ̀kẹ́ ẹ̀ rí tó lè ṣe sí o fẹ́ o kọ̀ tó wá níjọ́ kẹ̀kẹ́ mi ń bọ̀ àwọn ọmọ ẹ̀. láti padà please really mo miss ẹ náà but kò tó mo sọ pé mi sick sẹ́yìn wọ́n mi sick mi ní parọ́ fún ẹ condition wa critical gan you need to come back home I won't lie to you ó jẹ́ lọ́ra àwọn òkùnkùn fún gbogbo ẹni in fact tó bá tó máa ti rí ara wọn yá yeah please come back yeah I love you too. Shane. mal mal ok ok, sorry, sorry sorry, wow, mami tu ló ṣe ń ṣe yín. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa wá òkè máa òkè sọrí ẹ sọrí sọrí. àpá àmùjúbà o àpá àmùjúbà o. wọ́n mú mi jà. kí ló ṣe mú mi? kí ló ṣẹlẹ̀? lọ́kàn sọ àbẹ̀ try to convince pé ká lọ sí hospital wọn gbà. ọmọ mi yẹn ní láti jẹ́ kọ́ pé lọ sí hospital ká lè mọ nǹkan tó ń ṣe é gangan. Eh, eh, ọmọ ìdá àjọkẹ́ àwọn ìkú àpá yìí níbo ló ti ń dún bí èkú báyìí eh? bí èkú báyìí sí. ẹ káàbọ̀ mọ̀ ẹ káàbọ̀ ẹ gbà wọ́n. ṣé mo kó ṣé mo kó idiot yẹn ṣé o fẹ́ o fẹ́ dàbí sí gbogbo ara mi ni o fẹ́ dàbí sí mi lára ẹ kí ló máa ṣe tó máa ṣe pé òun ò lọ́pọ̀ lórí náà. Sorry, you is your friend. Uh, yeah, yeah gbà kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan kí ló kí ló fa sickness. ó kàn sick ló kàn sákàlì ṣe. ó kàn sàlẹ̀ fọ́ sick náà nípa. kí ló ṣe wọ́n kí ló ṣe wọ́n ẹ́ ẹ́ ikọ́ ló fi iṣọ́ ẹ̀ nílé ẹ̀ gbónúlé ni ẹ́ by the way kí ni mo sọ fún wọn tí o lè dá mami mọ́mì. ìfọláṣẹ nígbà tó sì le i'm telling you àwọn méjì wọn kàn ń dá mi yeah àti mọ́mì ni yẹ wọn kàn ṣe bí kátàràtì. kátàràtì náà ló mú mọ́mì. òun wà ah, orí ìṣèwọ̀n wọ́n ẹ̀dọ́ mi o kéènì kéènì first and the last time gbogbo rubbish tẹ̀sí bá bá mi try get out of my face. get out get out get out get out. Nǹkan ṣe yín ni. Nǹkan ṣe yín ni. Ó ti fọ́. Ó ti fọ́ pẹ́pẹ́pẹ́ pẹ́pẹ́ kí ẹ kó. Dọ́kítẹ̀. Ọ̀dọ́ mi. Bẹ́ẹ̀ fọlá jùlọ ọ̀ṣì ó pẹ́pẹ́ láti. Tí o. fẹ́ mú wọn mi ìfẹ́ wò. Àlè àtẹ̀tẹ̀ mi tó ń máa bẹ̀kẹ́ ògidì olóòmù kúrò lọ́mọ abẹ́gẹ́. Bẹ́ẹ̀ni tó ń porí ọkọ mi, mo níta ló ń pe orí ọkọ mi, ẹlẹ́ni náà tó ń porí ìyá ọkọ mi. Ah. lọ́wọ́ kí ló dé kí ló ń wá kiri kí ló sọ ìnáwó ẹ̀. fúnraṣẹ́lẹ̀ wò ó wọ́n mú kejì mi. irú ló pa èèwọ̀ òrìṣà ọkọ fọláṣadé mi ni àdùnkẹ́ kò níbì kan lọ kò níbì kankan rè jẹ́wọ́ nítorí pé kí ni òkú yẹn irun òkú kò gbọdọ̀ púpọ̀ àlàyé rojọ́ ó ti kú. lọ́ọ̀dì ògbó igi ìgbà ni. wo ìrọ̀lọ́pàá mo máa mú táyé tó ń pè ní òkìtolú olówó ẹyọ mo máa mú. ó wá ti dá mi lójú wípé alágídí ni ẹ ẹni tó bá dẹ̀ ní kí nìyàn ṣe àwọn àṣẹ ọ̀gbìn tí wọ́n rí agídí àtàtọ̀ rí kò tó tọmọ lọ o. bọ́lọ́kùn bá jẹ àwọn èèyàn bọ́lọ́kùn bá jẹ àgùntàn àgùntàn àgùntàn. a máa lọ́kùn o. èmi ni ìyàwó ẹ̀ Fọláṣadé. ìyàwó mi Fọláṣadé. èmi gangan ni. rárá o. Fọláṣadé ìwọ ni. èmi ni Fọláṣadé ìyàwó ẹ̀ ló bẹ̀ sọ mo wá láti wá dá ìbùkún ẹ̀yẹ kó bà lè dá ẹ lójú ẹ̀rù tí mo fún dání sí lọ́wọ́ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀kọ́ sí lọ́wọ́ mi náà. lé mi lọ́wọ́ ní ẹ̀làyà mi dá. Gbọ́. Ìjọba Fọláṣadé sọ pé kẹ́hìndé ló pa. Kẹ́hìndé mi ló pa. Báwo ló ṣe lè? Ṣé mo wà lálàá kan tí mo sọ fún yín? Mo ṣe lọ́nà ẹ̀. Ajayi. Salón. população com Life, life, tọrọ kan yín sà ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ lẹ́dàá ẹ̀ mo fẹ́ bẹ lẹ́dàá ẹ̀ lọ́jọ́ ni mo fẹ́ pé o wá jẹ́ mi níbi kíbi tí o bá wà mo fẹ́ kó wá jẹ́ mi mo fẹ́ lo ẹ̀jẹ̀ ìdílé ẹ lórí ọmọ kẹ́hìndé tẹ̀gbọ́n ẹ̀jẹ̀ bí ni mo lò lé ọ lórí níbi kíbi tí o bá wà wá jẹ́ mi ní wákàtí ọ̀wọ̀ kẹ́hìndé ẹ̀bẹ̀ ni mo wá bẹ̀. ọkọ mi ṣàánú èmi àtàjà yìí mo bẹ̀ ẹ́ mo bẹ̀ lẹ́dà ẹ̀ ṣàánú mi ìdààmú ìpọ̀ fún wa wo àìrójú àìráyè àìbálẹ̀ ọkàn la fi lo ìgbésí ayé wa Àjàyí ò ní sinmi èmi náà ò ní sinmi ìyàwó Àjàyí ṣẹ̀ṣẹ̀ kú ní ṣàánú mi ọmọ kẹ́hìndé fọkàn mi balẹ̀ fọkàn ìgbẹ́jẹ náà balẹ̀ mo fi ọlọ́ọ̀fẹ́ ṣàánú mi o kí ló bá wá yọjú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. káyé ẹ̀ṣẹ̀ ìwọ náà mọ̀ pé kò ṣẹ̀ mí wọ́n ní kí n ṣe ni mo ṣe é mo ṣe ní ìtọ́ ni mo ṣe tọ́ ṣàánú mi kẹ́yìn ṣàánú mi ló ti kúrẹ́ àbíyàwó mọ́. ó wọlé ẹ láti sọ ìtọ́ láti sàn máàkì náà ìdààmú bẹ́ẹ̀ni náà lórí ìgbà ṣàánú mi jẹ́ ìdílé ọmọ mi má sunkún mọ́ má sunkún mọ́. ẹ kí ni mo ṣe fún yín ẹ wá fìyà jẹ mí ẹgbẹ̀mí táyé là ẹ wá pọmọ kẹ́ńtì tọ́lẹ̀ pẹ̀tẹ̀ má fi ìwà dá ẹ̀jẹ̀ rọrùn ẹ̀jẹ̀ rẹ̀ láyé pé wò mo ní mo lè sọ fún mi pé mi ìbò ni máa ń lò ó gbà. ọmọ owó tó ń ṣẹlẹ̀ mi náà wọ́n ṣe ní ìtọ́ ni mo sọ wọ́n ṣe ní ìrírí ni mo rí ṣé ìdíjú bá mi farajà díẹ̀ sí jẹ́ kó mo sì ní jẹ́ kí n fi ọmọ sílẹ̀ sáyé náà. omi wọ́n wá lè bùṣe gàdà kó bùṣe kìíní kọ́dọ̀ ọjọ́ iwájú kọ́mọ òun kékeré ẹ̀ lóhùn fẹ́ afẹ́ mi mọ́ tí mò ń wò kó lè ṣe ni pé ó fi ẹ̀mí ara rẹ̀ lẹ̀. bàbá báwo mo ṣe fẹ́ jèrè àwọn ọmọ mi. ó jèrè àwọn ọmọ ìkan lọ́ọ́ fọwọ́ mú bẹ́ẹ̀. tó bọ̀ ọ̀fẹ́ síbẹ̀. ẹ mọ̀ di ọmọ tí ọba ti mọ̀ kó sí nǹkan kan ṣùgbọ́n ọlọ́run sì tún lè ṣe é kọ́mọ̀ sí nǹkan kan. ọgbọ́n kò sì jẹ́ nù ọlọ́run ó wò Àjàyí Ògìdì Olú Oníkanga. yóò bá gbà ó yá kó gbà lẹ́yìn fi ara mi wá mú mi lọ bẹ́ẹ̀ wá mo fi ara mi bẹ́ẹ̀ ní ìfara mi ṣe ní ìfara mi ṣe ló pọ̀ bàbá bàbá lè bẹ̀ yìí. bàbá wọn máa bẹ̀rẹ̀ fún mi lójú bàbá wọn tó sọ fún mi bàbá mi fún mi gbogbo náà tẹ̀lé ọmọ kẹ́sì mi ò lè kọ́ kọ́kọ́rọ́ fún mi láti ẹ̀sìn mo ń táyé táyé lónìí ayọ̀ mẹ́rin àti mo kẹ́kẹ́ tó wá wá sí ìjọba wọ́ sọ fún ọjọ́ méje náà tó bá ti pé wọ́ wúrọ̀ ọ̀la mo lọ. tí mo bá bẹ̀ tó bá náà mi gbọ́ ìwọ tó o ti di o lọ́rọ̀ mọ́ kí ìgbà pé wò ó jẹ́ kí n sọ fún ẹ mo kàn ráyè ni mò ń bẹ ẹlẹ́dàá ẹ ẹlẹ́dàá tí mo bá rò mo ráyè ni mò ń bá rò mi ò bẹ ẹlẹ́dàá anything mọ́ gbogbo nǹkan tí bá ní màá fi tún bẹ́ẹ̀ ti táyé ṣé o ti gbọ́. sínú èsì èmi wà nínú òrùn burúkú gbogbo ara mi ló ń wòye ló ń kóná gidi. ìbéèrè bá dáni sí làbẹ́. ẹ ó dá ìyẹn náà dá ẹ kú gbogbo ẹ. ilẹ̀ wa fẹ́ rà. ẹ kú ọ̀rọ̀ inú ilé wa yìí ẹ èmi kò ra nǹkan kan ọ̀gá nǹkan. ọ̀gá ń sún fún àlòkè. wọ́n rẹ̀ jù ẹ ó dá ìjà lọ ẹ̀ dìtì o. láti ẹ̀ kí ni. mo fẹ́ rí ẹ wa. Ah, ṣé o rè é ìjọ tó bá fẹ́ sọ jàre ayé ìbòmíde. Eh. àdọ́gà ń sùn lókè eh, girama náà sùn. Eh, ṣé o rí i pé inú ilé yìí òun ṣe ìwìn mọ́ ti ṣẹlẹ̀ nínú ọkọ mi sọ fún mi pé ikú tí Fọláṣadé kú èyí ṣe kó àtọ̀dọ̀ lọ́hùn wọ́n pè pa ni. ẹ̀yin já tinú mọ̀ràn. Ah, ẹ̀yin ṣe bá kó máa wò àwọn ìṣiṣẹ́ yẹn tẹ́sí dúpẹ́ ìtò tẹ ìjẹ́ dúpẹ́ yẹn ọ̀dọ́ tó wá bí kẹ́yìn ló ń pariwo òun máa pa ní o òun máa pa ní o òun máa wọlé ló yẹ inú lè máa gbóná òkú máa kú nílé yìí ìyá ọ̀gá máa kú ọ̀gá máa kú òun máa wọlé ló yẹ ẹnu kò wọlé ló yẹ o. kátó wí kátó fọ àgbọ̀ pé fọláṣadé bá kú. ẹ ṣáàjà mọ tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run torí mm, ó ṣe kókó ó ní kálukú ni ikú tí ó pa ń bẹ lọ́rùn rẹ̀ bó ṣe ṣeun ó kàn ni ah. bẹ́ẹ̀ Eh, ikú tí ó pọn kálukú ń bẹ lọ́rùn tí ń tẹ̀lé kiri lójoojúmọ́ àmọ́ gbẹ́jáde òun náà lọ́pàá kó má wulẹ̀ kú mọ́ tí ì bá sọ̀gà ọ̀gá lọ lọ́wọ́ kọ́kọ́rọ́ tí òòrì fi kọ́yàn tí òòrì fi kọ́gi tí fi ń kọ́yàn lọ́rùn ọ̀gá ni òun lọ́wọ́ kú mọ̀rì tí ìnàṣẹ̀ kàn gà mí jọ kó wèrè kó wèrè bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni oníyàwó tó dáa tó bá ń lé o tún o tún o tún ṣe kíní pàtó tuntun wá rí bí ó bá dá nìsín sẹ́mi ní òfìsè ìyàwó nìsín àbí ìyá rẹ̀ ìṣàjà eh, wọn ṣe dáadáa eh. láti ṣe dáadáa ká máa rántí gba rìsíìtì eh, ni ló ṣe kókó. ìyẹn náà dá ó dá bá hmm. apá kìíní ni mo sọ yìí apá kejì hmm. ṣé kìíní ọwọ́ gàṣà orodẹ tó ń sọ mọ́ káàkiri ṣé o rí pé ó ní inú kájẹ ìdá lọ́jọ́ kan ká sọ dànù hmm. bí wọ́n fi ń láìsí kí wàá nù lé ìyẹsẹ̀ mímọ́. o tún ti rí yùn o tún ti rí yùn ah. Ah, mo padà tọwé rè é èyí tí mo gbá yìí ti pọ̀ jù kí n tu ọ mo ní kí n tu ọ ah! ní kálukú ló ní tí fi ń súra jàre kó kó sì lọ eh. ah! gbogbo téèyàn bá rí kọ́ níyàn máa ń sọ káyè. ìṣọ́ra ni. màláìkà káyè káyè eh. màláìkà. láì ṣaago ẹlì. fi wọ́n lẹ̀. ẹlì. Mm, kó mílíkì kó bọ́n fìtà. ó dáa. kèké kú rí mẹ́ka ìdì. Eh, ó ti dá tura bá mi lọ kí ṣe kó tura oúnjẹ. níbo ṣé bí lo ti mọ jẹun tẹ́lẹ̀ mo ṣe bí ti jẹun. ee o máa tún dé. Oya, oya, oya. Ìyá ni wọ́n gbogbo rẹ̀ lọ. Àìsàn. Kasani. Àjọkẹ́. Ìta. Àjọkẹ́. Àìsàn. Àìsàn. Ìsàn. Àìsàn. Pẹ́kẹ́pẹ́. Ah, Ìwọ fi kéètì sílẹ̀. Owó àrùjọ mi báyìí. Àyípadà pa wa kọ́lé gan-an. Wọ́n á ṣe bó ṣe wù mí báyìí ẹsẹ̀ mọ̀ kankan máa disturb yọ̀ lọ àwọn tẹ́lẹ̀ sunkún mẹ́ ẹ lè tọ́jú wọn ah, kí ni problem yín náà ṣe lè ṣe nígbà tí wọn aṣáájú wà ní can you do that ọdún yóò lè pọpẹ́ sọ̀rọ̀ ìjókòó sílẹ̀ ya gbàgídì o ìwọ kò tún plan àti kó omi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá ṣọ́ra tó bá ṣọ́ra ìwọ kò tún máa ṣe fún ẹ. bẹ́ẹ̀ kúlẹ̀ lébi sẹ́yìn nílera mi mọ̀ ní tí wọ́n bá ká. Kasali. Ìràwá. Ṣé o sí? Ẹ̀ka àti. ọmọ wò. O já wọlé, o sì fìdí lélẹ̀. Ṣé èmi àti ẹ ti wà nínú ẹgbẹ́ ni? Ṣé torí Àjàyí ò sí ilé? Àfihàn kókó rẹ̀ dìde àjọkẹ́ ṣe tiẹ̀ ó ó ó ó lọ ìwọ náà ti ti bẹ̀rẹ̀ òṣì tiẹ̀ òṣè iṣẹ́ ẹ̀fẹ́ tán bì. amáyé yẹ sókè girama ẹ má bínú. rádaràda kò lè bá wá. ẹ ṣe girama gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé inú ilé yìí a ní pírọ́blẹ̀mù kùkù àtìgbà tí olórí ọmọ yìí tó ti lọ ẹ̀yin nìkan lè dá ṣe gbogbo ẹ̀ nílé kíṣìnì ẹ̀yin wà ẹ̀fẹ́ bọ̀ṣọ ẹ̀yin wà ẹ̀fẹ́ ṣe gbogbo ẹ̀ ẹ̀yin wà wọ́n ò pé wàhálà ìfi pọ̀ jù lọ́rùn yín ó yẹ mi kò kù lẹ́gbẹ̀ẹ́ kò rí pé kí ìwú wa fún yín kò kù ní ẹ ń wò o lè ṣe oúnjẹ dáadáa. ẹ abọ́lẹ̀ kọ́lé confam dẹ́sọ̀. ṣé ilẹ̀ pé ìyá wa wọn ò lẹ́sìmẹ́sì náà mo ti ṣiṣẹ́ láwọn ọbí kiri ilé ọlọ́kà mo ti ṣiṣẹ́ bá àwọn fífọ́ ọ̀tún ní èkó girama ẹ ti rí nǹkan kan amúlékòpè. wọ́n lè ní orúkú ilé tí wàá yìí ṣe tẹ̀lé wọ́n ní kò mọ sàláàdì ṣe sàláàdì tẹ́mi ó ṣètò yẹ pé ní kọ̀ọ̀kan wa ọ̀sán yẹn wọ́n ibi tó ti dà àti egbò ọ̀pá tí rẹ̀ gbogbo ẹ̀ papọ̀ tí wàá wá kírìmù fàlílà bí. oúnjẹ ni wọ́n ń ṣe létí lè mí sí. yóò wà falẹ̀ lórí. sàláàdì ló bá ṣe wù. bẹ́ẹ̀ni. àbòtẹ́ ń jẹ irú ẹ̀ ń bí. lórí ògbédè amọ̀lé olóúnjẹ ìyá olóúnjẹ òsì eléyìí olùdó bọ́ àṣìṣe ìlú. ọ kí ló dé ìyàwó ẹ ní sórí gbogbo ẹ ní tẹ́lẹ̀ ìyàpọ ẹ ní kọmílẹ láńtà àdánwò tí ìṣe tiyín ò ní bá yín ẹ ní mọ́tò kékeré ò ní gbá yín kó sí kànga tí ò lómi ìyàwó. ṣé o jára gẹ́gẹ́ pẹ́sì ni màá lórí burúkú ṣé ojú rẹ lọ́wọ́ àtúntẹ́ lọ́wọ́ ẹ̀ gírámà ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe wò yìí ó ní ẹ̀sìpírẹ́sì o ó ti gò tọ̀ káàkiri. àwọn ilé ọlọ́kàá mẹ́ẹ̀ẹ́dógún wọn ti sin ẹ̀mbàdàn nígbà mo wá lẹ́kọ̀ọ́ yìí wọ́n wá pè mí sí Mr. Bisi ìjọ tí wọ́n wá sọ pé wọ́n wá sí interview wà ráyè lọ òun ni ò jẹ́ ń gbèsè sí Mr. Bisi ọ̀rẹ́ mi fi sọ pé ẹ̀ wá kókò lọ fún mi ẹ mo ní working experience. ibi tó ti ṣiṣẹ́ lọ́dọ̀. ibi tó ti ṣiṣẹ́ rí. ilé ọlọ́kàá mẹ́ẹ̀ẹ́dógún mo ti ṣe ìbàdàn kí n tó wéko. báwa mo ṣe fọ́n lórí ikú elétò lọ́hún oúnjẹ òfò ni wọ́n ṣe fún yín. arúgbó òfò ilẹ̀ alàtẹ̀ kan arúgbó ìyàkalẹ̀ báyìí tí ń sọjà fún yín tí ń fọ́ níṣì tí ń fọ́ níṣì gbogbo ayé gbogbo tó wú lára yìí tí ó lọ ilẹ̀ tẹ́ẹ̀dì sí padà kékeré lẹ pé. èmi ti gbà ọ́ o bí mo sì ṣe fọwọ́ sí ọ àjàyí ọmọ mi náà ti gbà ọ́ nù. o ti ríṣẹ́ kí ilẹ̀ kọ́ rí rí. àkọlé lẹ́sọ̀ ẹ̀ gírámà ẹ̀ṣẹ́ rí ọlọ́sùn ẹ̀ èmi lẹ́ra máa rí o kò nídìí best of bishop. àwọn lè yọ pákẹ́tì wọn ká lè. girama girama onídìí òtítọ́ ọtí lọ gbàgbọ́ ẹ̀ bishop wájú ẹ lẹ́ o. ìwà àwọn méjèèjì gan jọra wọn wèrè pàdé àsínwín ọlọ́ọ̀lọ́mọ bíi tí kàsálí ti rí ọ̀gá káàdì yóò máa wọlé. Ah, ẹ tún lòdù bóyá ẹ tún lò nẹ́tíwọ̀kì yẹn tún lò. Ah, nẹ́tíwọ̀kì látàárọ̀ ẹ tún lò. kó má lọ yẹ kí wọ́n ti lo káàdì tẹ fún mi. no azin ṣe àwọn èèyàn ṣáà ra káàdì ìbàdí látẹ̀kùn ẹ tún lò nẹ́tíwọ̀kì ló máa jẹ́. all right. hello ọ̀rẹ́ báwo ni ọjọ́ mẹ́ta èèyà ah, ṣé ti Mr. Ajayi èmi náà gbọ́ ọ ikú ìyàwó wọn yẹn dẹ̀ dùn mí gan ni ó dùn mí gan òkè o fẹ́ lọ síbẹ̀ òkè òkè ẹ ó mọ̀ nǹkan tí wàá ṣe ṣàwárí mi ní ṣọ́ọ̀pù lọ́la ká lọ síbẹ̀ ṣebí ó wà òkè ó ga o gbogbo nǹkan tó tẹ̀ ń ṣẹlẹ̀ sí Mr. Ajayi náà lẹ́nu jọ́ mẹ́ta ọlọ́run nìkan ló yé o and a very nice man ti ẹ̀yẹ́yàn kọ́ ló ń ṣàmásọ wà ókè ọ̀rẹ́ ó ṣe gan ni o. kí ló wá fẹ́ ṣe sọ́rọ̀ káàdì lẹ́yìn tá a fún mi tí òun. ẹ padà try àǹtí wọ́n máa wọlé. tí bá tún ti lóde tí wọ́n. ó mà ṣe ọba gbọ́dọ̀ pé wárìrì. kò sí wàhálà ṣèlérí ọjọ́ méje pé. àlákàlà wàhálà lọ́tún wàhálà lọ́sẹ̀ owó olówó ni olóòṣà ọwọ́ ẹ̀ kò ní kó bá jù. ẹ máa já. ẹ̀mí kẹ́mi. èmi àtàjà là wà bí kò sí pé. jésù kristu lórí ẹ̀ inú ilé tìlá náà inú ilé tìlá náà ọ̀gá ti fún ọ. ìdúrà ni àwọn àtàlẹ́ àtàlẹ́ àwọn ọmọdé àtọ̀ ń bẹ̀rẹ̀ ní fún ọ lọ́wọ́. jésù kristu ó dúró lóhùn alábọ̀rà olúwa ọba tí mò ń pè jẹ mi ó ní wọ́n sọ sọ nínú ìwé wíwà rí pé níbi tí ìlọ méjì lọ mẹ́ta bá wà wọ́n lọ́rọ̀ ayé wà láàrin wọn ó lọ ọmọ kéèpì nínú wákàtí ọ̀wọ̀ yìí bàbá rí gbogbo ẹ̀mí pẹ̀lú bàbá nínú ẹ̀mí lọ́rọ̀ àlàyé tí a kò rí mo pẹ̀lú oṣó ni mo pẹ̀lú àjẹ́ ni mo pẹ̀lú òkùnkùn ni ó lè mẹ jáde ìwé mímọ́ jẹ́ kó yé mi wípé àyà yóò pa àwọn àlejò rárá ìsúwọ́n ìrìnkìrì kó gbogbo ẹ̀mí àìrò ó yẹ. Ah! àfìgbà tó pàjáyé. lè ṣe kankan mọ́ mo ní yé ìgbà bí mo wà fún ẹ pẹ̀lẹ́ ah má ṣubú ah, pẹ̀lẹ́ pẹ̀lẹ́. lọ́wọ́ ọlọ́run alààyè nínú ayé fún ìràpadà bọ́dà jàyè ah olúwa ò ṣe mo bá yín lóko lẹ́kọ̀ọ́ sí ọ màmá ẹ̀yin lè fa o ẹ̀yin lè fa ogun sínú ayé wọn ẹ̀yin lè jẹ́ kó wọ́n mú ọlọ́run alààyè ẹ̀yin lè jẹ́ kí wọ́n gba jésù kristi lọ́lúwa àti olùgbàlà wọn màmá rẹ́pí sórí kárí ṣé ọlọ́run ṣe fẹ́ gbọ́ màmá ṣé ẹ ṣetán ṣé ẹ ṣetán láti ọkàn yín láti fi ayé yín fún Jésù Kristi. mo ti ṣetán o. ẹ ṣọ ẹ̀yin ti ṣetán ṣé ẹ tún ṣetán láti fi ayé ọmọ yín brọ́dà Àjàyí ṣé ẹ ṣetán láti fi ayé wọn fún Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà wọn. Ah, ẹ ṣetán olúwa ò ṣe olúwa ò ṣe atóbi jùyanu ò ṣe fún bí wọ́n ti ṣe tán láti fi ayé wọn fún olúwa láti fi ayé wọn fún jésù kristi ní olúwa àti olùgbàlà wọn bàbá ò ṣe màmá ṣé ẹ̀yin ò mọ̀ wípé ìwé mímọ́ jẹ́ kó yé wípé a ò lè fi èṣù fi lé èṣù jáde àfi tá a bá pe orúkọ ọlọ́run alààyè bí irú ẹ̀jẹ̀ Jésù òun la máa fi lé e jáde màmá ẹ ti sùn ṣé wà pẹ̀lú mi màmá rábì sórí kárì ọlọ́run kárì ò ṣe bàbá mi màmá ẹ̀mí mi lọ́wọ́ rà yìí jẹ́ kó jẹ́ mi ah, ọlọ́run ò ṣe bàbá nǹkan kan wà ní ọwọ́ yín tó yàtọ̀ sí ìkó ẹ̀mí mímọ́ lọ́wọ́ yìí màmá ń fẹ́ kẹ́ ronú sí i amúmire ni ọlọ́run ò jẹ́ fìgbà kankan fi mí sílẹ̀ nǹkan tó bá fi ràn mí confam ni ah, ah, ah. àbí owó ẹyọ. màmá ò lè jóun náà ni ẹ lọ mú wá ẹ lọ mú wá màmá ẹ lọ mú wá. òní. màmá eh? hm, hm. ẹ fi sórí ìlú mímọ́ yìí. jésù kristi. màmá ṣé èèyàn ò mọ̀ wípé nǹkan yìí ni èṣù ń lò bíi kọ́kọ́rọ́ tó fi ń ṣí ilẹ̀kùn tí wọ́n tún fi ń tì í tí ẹ ti ṣetán láti fi jésù fi ṣe alátìlẹyìn yín ogun ayé yín ṣe màmá ẹ̀yin ò tún púpọ̀ òjijì mọ́ ẹ̀yin ò tún tọrọ jẹ mọ́ ẹ ẹ tún tọrọ mọ́ ogun ikú òjijì ó ti jáde àìsàn ti jáde àìṣèrí ti jáde màmá ṣẹ́nu yín dùn ṣe ṣetán láti bá mi kọrin ọpẹ́ ẹ ti ṣetán láti bá mi kọrin ìyìn ẹ jẹ́ ká yin bàbá mi lógo ẹ wá bá wa gbé gba ọpẹ́ o yẹ́yẹ́yẹ́ ẹni dé ogun ti ṣe àwa lẹni táyé ti rò bàbá wípé kò lè dá nǹkan lè ṣe ṣùgbọ́n àríyá àánú rẹ̀ gbà olúwa